láfi sufi ula sufi ibrahim wa musa lẹ́yìn ìgbà tí a kí ọlọ́run ọba tá a gbúdọ̀ mọ́ kì í ọba àná ọba òní ọba láíláí ọba àtàǹpà kọ́sẹ̀ ọba tó dúró tí ò farati nkankan tí nkankan ò lè dúró láì farati ọba gbogbo ògbà ọba gbogbo ọjọ́ ọba gbogbo ìṣẹ́jú ọba gbogbo wákàtí ọba dánibọ́ni gbọ́ni ọba tí fọ̀rọ̀ ayé ẹni gbéjẹ kẹtẹlé ni lọ́wọ́ títóbi ìrí ọlọ́run ọba tí ọ̀rọ̀ dàrú máa lọ́wọ́ rí àtọ́rọ̀ àlékún ìkí ọlọ́run àlékún ìgì ọlọ́run àlékún àánú ọlọ́run lọ́tún lọ́tún fún ẹ̀mí ànábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá sàlékún ìkí àti ìgẹ̀fà ànábì àwọn ìyàwó ànábì muhammad àwọn sàábì ànábì muhammad àti gbogbo ẹni tó fi dáadáa tẹ̀lé ń sọ ọlọ́run tí ìdíjọ́ ti àlọ́lé pàdé ọlọ́run àtẹ̀yìn àtàwá kọ́lọ́mọ yọ alẹ́ nu muhammad jákèjádò bí tẹ́ ẹ ti ń gbọ́ wa nílẹ̀ yìí àbí lókè òkun à ń kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa àṣúrọ̀ nígbà tí ìkànnì nígbà tí ibi tí a ti máa pàdé mi ọmọ ya yín Dr. Imam Ibrahim Abubakar Eleke Kuntu tí mo jẹ́ olùdásílẹ̀ àti olùdarí Ashuro Family Welfare Foundation adúpẹ́ adúpẹ́ adúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbáńlá yìí àwa gan ò mọ̀ wípé nígbà tí ń rìn tó báyìí látọdún náà ti ń ṣe é nínú Ramadan ní gbogbo ní gbogbo ọdọọdún àti gbogbo ọsọọsẹ, ọ̀sẹ̀ ìpè ọdún yìí ó yàtọ̀ ó yàtọ̀ ó yàtọ̀ adúpẹ́ fún yín o adúpẹ́ fún yín o adúpẹ́ fún yín o adúpẹ́ fún yín o gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣàdúrà fún wa gbogbo ẹ̀yin tẹ̀ ń tọrọ fún wa Ọlọ́run bá wa mójútó yín ọ̀rọ̀ yín ó fẹ́ bàjẹ́ ọ̀rọ̀ yín ó fẹ́ dàrú Ọlọ́run illa billahi al-ali al-azim ká má gbàgbé àṣúrọ̀ project ti ń lọ lọ́wọ́ tó jẹ́ tilékiw àti ti mọ́sálásí a fẹ́ kí gbogbo wa ká bá wa dá sí i bá a bá rẹ́ nìkan tó lè sọ pé ó dáa kí ni ó ná wa èmi ò gbé e ẹ lè pe nọ́mbà wa pẹ̀lú yọ̀ǹda ọlọ́run inú wa ó dùn ún nọ́mbà tẹ́ ẹ fi lè bá wa sọ̀rọ̀ àti tẹ́ ẹ fi lè bá wa tẹ́ ẹ fi lè pè wá lórí whatsapp fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò sí ní nàìjíríà àbí tí wọ́n wà ní orílẹ̀-èdè míì zero eight zero sixty forty sixty one eighty nine zero eight zero sixty forty sixty one eighty nine má kúrò láyé láì já sípò kọ́ mọ́sálásí fọlọ́hún kọ́ tó bá dáa jù tó dáa jù ni kó kọ́ síbi tẹ́nì kankan tí wọn ò ti ní lè dúpẹ́ fún ọ kódà tí wọ́n lè má mà pé wọ́n ló kọ́ inú tó dáa jù òun ni bó o bá lè ṣe báwọn inú èyí tí wọ́n ń kọ́ lọ́wọ́ kó ipa tó nípọn nínú ẹ̀ nítorí wípé ọjọ́ kan ń bọ la yanfa'u malun wala banun illa man ata Allaha bi qalbin owó ọlá àtọ̀rọ̀ tá a ní kò ní wúlò mọ́ àwa gan a ní fẹ́ wúlò mọ́ dáadáa a ṣe sẹ́yìn nìkan ni ó wúlò tí wọ́n bá ń sọ fẹ́ni tí wọn ń pè lọ́nà rébù tí bá padà pè òkú náà tá a là ń kó dúkìá jọ fún ṣé kìí ṣe wípé ọ̀tá wa là ń kó jọ fún tá a mọ̀ ní. kàlùmọ̀ náà Muhammad àṣùrọ̀ bank account òun ni access bank ni access bank ni orúkọ tí ó gbé wá Ashura Family Welfare Foundation Ashura Family Welfare Foundation account number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 ìkà lọ́mọ ará èhè dàmí lọ́wọ́ ìkà ènìyàn ṣé mi lóore jẹ́ra nùgbà òwànú ọlọ́run làgbà òre. láyé mi ọlọ́run mi ìkàlọ́mọ aráyé ṣe mí lóore jẹ́ ranú gbà òwànú ọlọ́run làwọn. káhùn kárí bìtì ọlọ́run ara ọ̀rọ̀ mi má dọ́wọ́ ẹ. ìlà ìkìlà ṣe mí tèmi ò ní fi dúpẹ́ oore rẹ. wá tàn mọ́lẹ̀ rẹ sínú ayé mi ọba tó ní mi o torí ká lọ́mọ aráyé wọ́n lè sọ lé ọ̀làdà òru. ìkà ò fẹ́ kí n tó dùn ún kalẹ̀ ọlọ́run kò là wá o. ìkà ló ní ká fẹ̀jẹ̀ sínú ká dùn tó fún fún jáde inú níbí ni ọkàn ta ìmọ̀ wá wù lójú ìka ẹ̀dá o má fà kà lọ́wọ́ ọlọ́run fi rọrùn sáàyè mi ọlọ́run má má mú mi má fà fẹ́ni má mú mi ìkà lónìí kàtà fà kà lọ yìí dó borí bọ́ba ayé orí yẹ wà láì ṣebi tọrọ ń wò ẹ́ o. ayé ayé ìdààmú ni ayé ayé fìtínà ni ayé kì í ṣàyè ìsinmi kò ní dáa ká dààmú títí nínú ayé ká tún bọ́ síwájú ọlọ́run ká lè máa dààmú ọ̀nà wo gan-an ńlá fi tàta mú níwájú ọlọ́run ọ̀nà wo ńlá fi bọ́ kúrò nínú ìṣòro níwájú ọlọ́run ọ̀nà wo láfi bọ́ min harri jahannam kúrò níbi ẹ̀ta wàrà ìgbóná iná jahannama wa ghadabil jabbar ìbínú ọba jẹpájẹpá ọba gbẹ̀sangbẹ̀san bó o láti bọ́ kúrò nínú ìṣòro rẹ̀ ọ̀nà kan nínú ọ̀nà téèyàn gbà bọ́ òun ni ọ̀nà sàárà asọ̀dàkọ́ kéèyàn máa ṣe sàárà kéèyàn máa ná sí kéèyàn máa gbìyànjú lóòrèkóòrè nínú tọ́lọ̀ ń bá fún na gbogbo ń tá ń pè ní tiwa ojú méjì lọ ní tá a mú wáyé a dáyé ni méjèèjì tá à ń pè ní tiwa wa ní tọ́lọ́hún ni ojú àmúwáyé ni etí àmúwáyé ni ẹnu àmúwáyé ni amúwáyé ni kọ́dẹ̀ ẹsẹ̀ wa amúwáyé ni gbogbo ẹ̀yán yẹn kò séyìí tọ́ba tó ní wa ò lè gbà nígbà tó bá wù. bó o láti rìn ín ní déwájú ọlọ́run jẹ̀bi sàárà ṣíṣe la haúlà wàlá quwwata illa billah tí èèyàn bá mọ iṣẹ́ tí sàárà ń ṣe nínú ayé ẹrú ni gbogbo oníkálukú tó a bá ti ń jí làárọ̀ ń bọ̀ láti dá sí tọ́lọ́run láàmú àwákìí sàárà ṣíṣe ó ṣe pàtàkì ó ṣe kókó débi wípé ẹnìkan yìí ṣe sàárà kó tún ṣòfò lẹ́yìn àdúà ntọ́lọ́wọ́n ọba àdékọ́lá bàbàrà ní sàárà sàárà a máa pa iná ìbínú ọlọ́run nínú ayé ẹ̀ nínú èèyàn mélòó nù wa ló ṣe ní ṣe sàárà ìran sàárà ta ní pín sí oríṣiríṣi ẹni tí ń fún èèyàn lóúnjẹ sàrà ní ṣe ọlọ́run sì ní yóò gbẹ̀san wípé ń ṣe ń fún èèyàn lóúnjẹ ọlọ́run sọ fún wa ní alukur'an wípé wa yut'imuna at'ama ala hubbihi miskinan wa yatiman wa asira innama nut'imukum liwajhi illah la nuridu minkum jaza'an wala shukuran inna nakhafu min rabbina yawman abusa kamtariran. فوقاهم الله شر ذلك اليوم ولقاهم ندرة وسرورا وجزاء بما صبروا جنة وحريرا صدق الله العظيم ẹ gbọ́n tó bá mi wí ni ọlọ́run ròyìn àwọn kan ó ní wàyí tán ìmúnà tọ́ àmà aláhùbíhì miskidan tí àwọn àmà inú oúnjẹ tí wọ́n nílé wọ́n ṣe wọ́n bù ń tútù fún àwọn hùbíhì miskidan àwọn tínú wọn ó dùn sí i miskinan láwọn tí wọ́n ní asetálíkà má bara jẹ́ àwọn tí wọ́n ní tí wọ́n ò ní tí wọ́n tí wọ́n ò sì tọrọ wàyẹ tí man wọ́n ṣàánú àwọn ọmọ òrukàn ẹni tó já sí pé bàbá rẹ̀ ti kú ìyá rẹ̀ ti kú ń kópa fún rẹ̀ ni wọ́n á sì ṣàánú ẹ̀ wọ́n á fún un lóúnjẹ wọ́n á sí ìrọ̀n ọmọ tí ò níbi tí ó dàgbà wọ́n á sì ṣàánú ẹ̀ wọ́n á fún un ní jíjẹ wọ́n á fún un ní mímu bí wọ́n bá wá fún un tán ìjọ wa tẹnu wọn jáde òun ni wípé ìnàmọ́ nùtà àìmọ̀kún lè ìlà fúnfún tí mo fún wọn tá a fún yín yìí a fún yín nítorí tọ́lọ́run ni lánàá rí ìdùnmí kùn jẹ̀sà àd a fún ọ nítorí ijọ́ tí wọn náà padà sẹ̀sán rẹ̀ rárá kìí ṣe pà ń fún àwọn à ń sọ fún un pé tọ̀ ń là ń fún òun kìí ṣe èyí tí ó dáa fún ọtán nítorí tó lòó mà wá mọ́ lánàá rí ìdùnmí kùn jẹ̀sà àd nídìí ọpẹ́ lọ́wọ́ rẹ àbí ẹ̀san lọ́wọ́ rẹ wálá ṣùkú rẹ má dúpẹ́ fún wa kì í ṣe pé ó fún yàn lóúnjẹ tán ó wàá kọjá níjọ́ kejì ó kàn kí ọ pé sàwọn àlékún ẹ káàárọ̀ sà ẹ ṣeun sà ẹ káàárọ̀ sà ló máa wá lọ ó wàá pè padà pé wá wọn ò jíṣẹ́ fún ọ lánàá ìyóò wá ni wọ́n jíṣẹ́ fún ọ á sọ ni pé aláìmoore ni ọ mo ní kí wọ́n gbèrè ìrẹsì half bag fún ọ mo ní kí wọ́n gbèsè mọ kinní kan fún ọ mo ní wọ́n gbé gbá fún ọ mo ní wọ́n gbàwó fún ọ ṣé kò yẹ kò yẹ ẹ̀yìn ìyẹn ṣe rí báyìí ná rárá àwọn tí wọ́n bá sàrà àwọn wájú ọlọ́run wala shukran wọn ò retí ọpẹ́ lọ́dún èèyàn. inna nakhafu min rabbina yawman abusan qamtarira ọjọ́ bú ọjọ́ tó le ọjọ́ ọgbà kan ṣubú ọjọ́ ìpéjọpọ̀ tó le ọjọ́ náà ni wọ́n bẹ̀rù ọlọ́run ní fọwọ́ kan umullahu sharra dhalika al-yawm njọ́ tí nítorí pé fúnyàn ló ń jẹ ni aburú àlìkíyàmọ̀ ò ní bá yín wàlà ká um nadratan wa sururan ojú dùnú ojú ìyọnu ọlọ́run ni wọ́n bá pàdé lálìkíyàmọ̀ sàárà ni ká fúnyàn ló ń jẹ oore tó o bá ṣe fúnyàn kó o wáṣẹ́ fún ọ̀nà tí o máa gbàjẹ́ máa jẹ máa mu sàárà ni ọlọ́run wá kì wá nílọ̀ pé bá a bá ṣe sàárà fún tán àì tún fi ọ̀rọ̀ burúkú kò bá kùn gbé ọ̀rọ̀ àbí ìnira yìí fi tì fún. látùbùtìlú sadaqatikum bil manni wal adha ọlọ́run ní ẹ má bà ẹ má bà dáadáa ara yín jẹ́ sàárà tẹ́ ṣe sọ́dákọ̀ yín ẹ má bà jẹ́ bil manni pẹ̀lú ìrègùn wal adha àti kí ẹ má gbẹ́dùn lẹ́sẹ̀ tẹ́ ẹ fẹ́ ṣàbùrú fún un ẹ má ba sàárà yín jẹ́ pẹ̀lú méjèèjì làtúbùtì ìlú sadaqatikum bil manni wal adha kalladhi yunfiqu malahu ri'a an-nas kọ́dé ẹni tí máa ń ṣe sáré mi lérí dáadáa tí ń ṣe bí ẹni tí ń níyàn lánàá aṣọ kìí ṣe tuntun náà ló fún un olóṣọkù fún un èyí òun wá ń kọjá lọ wá pè pé ah àbùkẹ́ni kọ́dà yìí máa kó aṣọ yóò fi tì rẹ̀ <laughs> ah ah ló dú lára rẹ̀ ṣùgbọ́n náà fi stars sí ni àwọn àwọn ẹni tẹ́jọ́ jù kó wọ́n ń wò wọ́n wá ń wò wọ́n ń ẹni tó fún lásọ wọ́n sẹ̀ tún wá wí fún wọn sẹ̀ tún wá wí fún wọn à ẹ kàn ń wò mí ni àbí ìjẹ́ ẹni kọ́ mo kásán fún wọn kékeré wá gbà táwọn òwò pẹ̀tọ̀ kásán fún ẹ mà ni wàá mọ̀ pé yóò fi tiẹ̀ báwọn orí tẹ́lòmíì wọ̀ nínú àwọn tó fún lásọ aṣọ wọn ti wá ya máa lọ́rùn kò sí ní ya mélòó ló ní tí ò àwọn aṣọ fáwọn èèyàn wá abdulrasaki abdulgani ló kọjá nísìn tásọ òun dúró la ebi jọ kan náà mú fún yín alára kánú nìwọ yìí wa ara rẹ ń ba sọjẹ fà wọn á fún ọ lásọ owó wẹ láyé ra ìlànà náà à kọ́nà irú àwọn irú àwọn aṣọ onírọ́bà òun ló yẹ kéèyàn máa fún ọ haba rí a anas ẹ má ṣe kárí mi nínú dáadáa tẹ bá ṣe yìí wala yu'minu billahi wala liyawmil akhir àpẹẹrẹ ní ó bá ṣe kárí mi níbi dáadáa tọ́lọ́ ti máa ń ṣe fáwọn ẹ̀dá bí ìgbà tí ò gbọ́lọ̀ ń gbọ́ tí ò gbọ́jọ́ kan ìgbọ́ ni kò gbọ́lọ̀ ń gbọ́ kọ́lọ̀ lè dáhùn san lẹ́sàn kò gbọ́jọ́ kan ìgbọ́ péjọ́ kan ń bẹ tóun ó gbẹ̀san. sàrà ṣíṣe inú ran sàrà nù èèyàn máa fọ̀rọ̀ ṣe sàrà èèyàn máa fọmọ ṣe sàrà fẹ́ fún yẹn níyàwó gbogbo ìnira tó bá yẹ kó wà ń bẹ́ẹ̀ wà bá gbé e ẹ sọ fún un wípé a fún ọ níyàwó nítorí ọlọ́run ìwọ tá a fún náà bẹ̀rù ṣùgbọ́n ẹ màálù fún mi mo wá ẹ kọ fún mi mo wá ẹni ń gbé iṣu ẹni wá mo fọkọ̀ wá ẹni ń kẹ́gẹ́ wá mo fọkọ̀ kó wá kó eh, ń pupa mo kó wá òróró mo kó wá ẹja gbígbẹ mo kó wá ẹ wá fún mi ìyàwó nítorí rárá o rárá o èmi kọ́ lẹ̀ ń bá sọ yìí

innama nut'imukum liwajhi Allah torí ọlọ́run inú sàárà tọ́lọ́run wá fẹ́ràn jù òun ni bina'ul masjid oníkẹ́yìn ọkọ̀ mọ́sáàsì ọlọ́run fẹ́ràn rẹ̀ púpọ̀ bọ́lọ́run bá kúnyàn tẹ́yìn a bá lè sọ wípé odidi rẹ̀ mo kọ́ ọ̀hún ìmọ̀lẹ̀ kọ́ dé mo kọ́ ọ̀hún dédé tí pàtẹ́mí náà ká ní mo fi dá sí anabi sallallahu alayhi wa sallam inú ẹgbà wa anabi ní man bana lillahi masjidan bana allahu lahu baytan fil janna anabi ní gbogbo ẹni ó bá kọ́ mọ́sálásí ẹyọ kan ó tóbi ni ó kéré ni tó kọ́ fọ́lọ́hun bana allahu lahu baytan fil janna ọlọ́run ní í kọ́lé fúnra ẹni bẹ́ẹ̀ láti janna ìbéèrè tá a bá bira wa òun rèé ilé tọ́lọ́run ó kọ́ fún wa lálẹ́ janna bóun ni ò bá ti rí tá a bá jẹ́ni tó tó ṣe gbìn. ìgbà tá nàbà Muhammad sọ sọlá sọ ilé yìí àwọn tálíkà nínú àlè umar nàbà Muhammad inú wọn bàjẹ́ púpọ̀ gbóhùn tó wá tẹnu wá jáde ni pé rahaba ahlu dusur bil ujur àwọn olówó wọn ti kó gbóládá lọ. yusalluna kama nusalli bá a ti ń kírun àwọn olówó wa náà ń kírun yasumun kama nasum bá a ti ń gbàwẹ̀ àwọn náà ń gbàwẹ̀ àjọ ń salábàápín ládá níbẹ̀ wọn wa yatasaddaquna bí fuduli amwalihi bí fuduli amwalihi n tí wọ́n ní lásìkí àwọn tí wọ́n fi ń ṣe sàárà àwọn orí sàárà ṣe inú wọn bàjẹ́ gan ẹ̀dá ànábì Muhammad wí fún wọn rí ànábì lẹ́ni tó bá ní dèdè ìtẹ́ ẹyẹ tíntìn lára mọ́ṣáláṣí ọlọ́run ó fún un ládàá bí wà tó ti kọ́ di mọ́ṣáláṣí ni léyìí tí ń túmọ̀ sí wípé ṣé wọ́n ń kọ́ lọ one thousand lèmi ní five thousand lèmi ní ẹnu pọ́lọ́hún ò ṣe tán hundred thousand lèmi ní ṣé wàá rí owó téèyàn bá mú téèyàn bá fi náwó sọ lọ́hùn tó o bá ti mọ̀ la ládàá rẹ̀ tó yìí tó ná tó mọ̀ la. gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹni ó ní ten million tó a wò pé ten million yìí èrè ní gbogbo ẹ̀ inú ẹ̀ mú fọ́lọ̀n five million inú ẹ̀ mú fọ́lọ̀n three million yóò mọ̀ ẹ́ lára ọlọ́run náà wàá mọ̀ wípé yes ẹni yìí ṣiṣẹ́ fún mi ọlọ́run ṣé wọ́n á rí gbogbo ẹni tí máa máa ṣe sàárà láyé àwọn oore kan bẹ tí ó ṣẹlẹ̀ sí láyé tó jẹ́ iṣẹ́ tí sàárà máa ṣe nu ayé àwọn oore kan bẹ tí ó ṣẹlẹ̀ sí láyé kìyàmà sàárà ṣíṣe béèyàn bá mọ ìwúlò rẹ̀ nínú ayé yẹn ni o ní jíjọ́ kan kó o má náwó sí ọlọ́run alákọ̀ọ́kọ́ sàárà a dáàbò bòyàn min anwa ilbalaa kúrò nínú àdánwò oríṣiríṣi ojoojúmọ́ yìí làdánwò máa ń sọ̀kalẹ̀ láti sánmà tí ò bá báwọ̀ yín bẹ́ẹ̀ lòmíì lọ́wọ́ àdánwò yìí máa ń sọ̀kalẹ̀ lójoojúmọ́ albaláwo yanzilu waddu'ahu yas'udu àdúrà máa ń gòkè àdánwò máa ń sọ̀kalẹ̀ wá lójoojúmọ́ ni ẹni bá wá fẹ́ kọ́lọ́hún máa gbádánwò rí sá kó má rí ọmọ kó má ṣòfò kófò má sí i kí dúkìá rẹ̀ ó má parun kó má rogun pààyàn kéke kó má rẹ̀kún kó má ràdánwò ẹni kíru ẹni bẹ́ẹ̀ ó máa ṣe sàárà sàárà tọ́pọ̀lọpọ̀ wa máa ń ṣe ni sàárà táwọn àfáà bá dá wa èyí tọ́lọ̀ ń dá wọn kọ́ alọ́lọ́ ni o kọ́ mọ́sálásí ọlọ́run ni o fún àwọn èèyàn lóúnjẹ ọlọ́run ni o gbẹ́sìn ga béèyàn bá ń ṣe gbogbo oníranran àdánwò tí máa dé báyàn láyé ọlọ́run máa fọ̀ kó fún yàn àdánwò ò ní bá o fìtínà ò ní bá ọ àwọn èèyàn ní máa sunkún kó bá wọn sún bẹ́ẹ̀ àwọn èèyàn ní máa pòṣé kí wọn náà wà nínú ẹni tí ó pòṣé láyé fúnra rẹ Ọlọ́run yóò máa ṣàánú rẹ yóò máa kó ọyọ kù níbi àdánwò tí wọ́n bá gbẹ́ kòtò kalẹ̀ fún ọ ò ní jìn bẹ́ẹ̀ tí wọ́n bá dáná ẹ̀sìn kalẹ̀ fún ọ kò ní jò bó bá nawọ́ rí àbùkù ọwọ́ rẹ ò ní tò ẹlẹ́ẹ̀kejì béèyàn bá máa ń ṣe sàárà sàárà ṣíṣe min asbabil baraka filmel owó rẹ inú tí ó jẹ kí àlùbáríkà rẹ ó pọ̀ sí i tó lówó tí ó sì wúlò tí ó wúlò ju tẹlómìn tó ní jù ọ lọ wọn àdé ṣe sàárà tó bá fẹ́ ká ó mú ọjà rẹ gbẹdẹgbẹdẹ tó fẹ́ ká ó mú owó rẹ máa lè ṣe sàárà bó o bá ti ń ṣe sàárà àlùbáríkà yóò máa pọ̀ nínú owó rẹ̀ nínú oore tí àlùbáríkà tí sàárà máa ń ṣe fún ni sábàbù ìṣirà sọ̀dọ̀ sàárà a máa jẹ́ kí igbá yẹn ni ó mọ́ nítorí pé aláàánú ní í ṣe sàárà ẹni bá wà láàánú kì í bínú ẹ̀dá igbá àyà rẹ̀ ó mọ́ minal hekdi kò ní ládì ọkàn abúṣẹ nìkankan wal hasad kò ní pẹ̀gẹ́ nìkan ọkàn rẹ̀ ń mọ̀ inú oore tí sàárà tún máa máa ṣe fún yàn rọ́hàtúl kọl ọkàn ẹni máa balẹ̀ tó o bá ń ṣe dáadáa sáwọn èèyàn kọ́dà kó o má lọ lọ́dẹ bí nǹkan kan bá fẹ́ ṣẹlẹ̀ nínú ilé rẹ̀ àwọn ni wọn ó ti sáré pé ọ sá kíyèsí wípé ẹ kíyèsí o bọ̀dá ẹ̀wá ẹ̀ló ara ẹnìkan nu lẹ́yìn ẹ̀ló àṣegbá àṣàwò ẹni tí haúsá bá jẹ lọ́dọ̀ ẹ̀ ni wọ́n máa kí ní sànúkù inú ẹ̀ mutaharatul bal sàárà àṣìṣe yìí máa jẹ́ kó wọ ẹni ó má sí gbogbo ẹni bá fẹ́ kó wọ òun ó máa má sí máa ṣe sàárà ṣé nàìjíríà tá a wà yìí kò wọ́pọ̀ nínú ẹni tí mílíọ̀nù kó di ogún mílíọ̀nù máa lọ́wọ́ tí ó wàá sọ pé gbogbo òun ló mọ àìmọ́ ìmọ̀ lúpọ̀ mọ́ mímọ́ owó gbogbo ẹni ó bá fẹ́ kí azikí òun mọ́ dáadáa ẹni kó máa ṣe sàárà inú oore tí sàárà máa ń ṣe fúnni tó jẹ́ àǹfààní sàárà láyé táwọn èèyàn sábà kíyèsí òun ni dàwa ulil amrodul jasadiya awul jismiya àwọn àìsàn ara tí èèyàn bá jẹ́ ẹni tí ń ṣe sàárà bípa oògùn ò bá ka èmi mo wí bẹ́ẹ̀ ànábì ló wí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ànábì ní ipa sàrà ká ó ti rẹ̀ ọ́ àti náwó náwó àti nára nára máa ṣe sàrà jó wá jẹ́ pé sàrà àtọ́lọ̀ ń dá o ni kì í ṣe sàrà àtẹ̀yìn dá o sàrà àtẹ̀yìn dá wa ó ní ní tá torí ẹ̀ ṣe sàrà àtọ́lọ̀ ń dá wa ó ní ní tọ́lọ̀ ní ká torí ẹ̀ ṣe. amanu minal khawf ẹ jẹ́ kọ́kàn sàrà àmọ́ kọ́kàn ẹ̀ ní balẹ̀ kúrò níbi tí máa ń pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn láyà bó o bá fẹ́ káyà rẹ ó máa já tó fẹ́ kọ́kàn rẹ ó máa balẹ̀ tó fẹ́ máa rí dùnnú tó fẹ́ máa rí fọkànbalẹ̀ nínú sẹ̀mí ayé rẹ dákun dákun máa jẹ́ ẹni tí ó máa ṣe sàárà gbogbo ẹni tẹ́ ẹ bá rí tí bá máa ṣe sàárà ipá yìí sí fún wọn la khawfun alayhim ipá yìí sí fún wọn wala hum yahzanun ìbànújẹ́ kì í wọnú ayé wọn kì í wọ ọ̀dẹ̀dẹ̀ wọn gbogbo ẹni tí bá máa ṣe sàárà ìyí máa sọ ní dẹni ire ni sàárà ṣíṣe yóò sọ ọ dẹni ire ayé ọmọ wa ròyìn rẹ ń dáadáa ní tó ṣe gan wọn máa fi kún un níjọ́ tà nẹ́bí sọ sọ́làm sọ ilé yìí wípé bẹ́ẹ̀ yẹn bá jẹ́ ẹni tí máa ṣe sàárà ayé ó máa sọ ní tó ṣe àwọn sábẹ́ wa bí anẹ́bí sọ́làm sọ́làm pé ṣé kò wá di pé wọ́n kúrọ́ máa báwọn anẹ́bí ni wọn ò kúrọ́ mà nítorí wípé gbogbo ẹni ó bá ṣòwò láyé ṣé yóò jèrè ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni inú èrè dáadáa tó ṣe òun lèyí tí ò ṣe tán tó sọ pé ó ṣe òun ẹni bá máa ṣe sàárà dáadáa dáadáa rẹ̀ ó máa lékún lẹ́nu àwọn èèyàn ayé ó sì padà mọ́ ní èèyàn rẹ̀ gbogbo ẹni tí bá máa ṣe sàárà gbogbo ọjọ́ tó bá ti jí ni làwọn màláìkà ni wọ́n ó máa ṣàdúà fún àwọn màláìkà ó máa ṣàdúà fún inú àdúà táwọn màláìkà ó máa ṣe fún ọ ni wípé Allahumma ìrẹ Ọlọ́run ẹni tí ń ṣe yìí bá wa fún ní àlékún jẹ́ kó máa ní sí i ńlàdúà táwọn màláìka ó máa ṣe fún ẹ̀rú náà bákan náà bákan náà gbogbo ẹni tí máa máa ṣe sàárà àgbà náà bú òní wọnú owó ẹ̀ oríire ó sì máa pọ̀ fún un gbogbo ẹni tẹ́ bá ẹni tí máa máa ṣe sàárà yóò jẹ́ olólùfẹ́ ọlọ́run yóò sì jẹ́ olólùfẹ́ lọ́dọ̀ yíyàn ọlọ́run ó máa fẹ́ràn ẹ̀ bọ́lọ́run ti ń fẹ́ràn ẹ̀ làwọn ti ń ṣe dáadáa fún náà ó máa fẹ́ràn rẹ̀ ìfẹ́ wọn ó wà pọ̀ débi wípé kọ́dà ní tí ò ṣe ní dáadáa ayé ó máa sọ pé ń ṣe é ẹ kíyèsí Muhammad sàárà ṣíṣe béèyàn bá kú ń máa dáàbò bo yẹn kúrò ẹ̀rí ẹni tí má máa ń ṣe sàárà dáadáa tó jẹ́ onísàárà dáadáa iṣẹ́ eré tí máa ń ṣeun òun ni ó jẹ́ bòjì fún un tí òun àgbákò tí ń bẹ lálẹ́kì àmọ́ òfin ní dọ́dọ̀ ẹ̀ ẹ jẹ́ gbogbo ó máa ṣe sàárà ńlá tí èyí tó ń fi ń pè yín tó bá já sí mi pé ọ̀rọ̀ yín bá nítumọ̀ lọ́dọ̀ rẹ ìwọ náà bọ́lọ̀ ń bá fún ọ ní bẹ́ẹ̀ mú fóònù ẹ ṣe transfer ní tipa rẹ bá ká àti bọ́lọ̀ ń bá ti kẹ́ ọ tó láti fi kún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 àti olóòtú ètò yìí mr kẹ́hìndé abíọ́dún phillips ọlọ́run tí èsùn tí ètò gbé òun la fi yín lé lọ́wọ́ la fara wa náà lé lọ́wọ́ assalamu alaikum wa rahmatulahi wa barakatu. àlànà àzìkà sàlámì wà sọ̀fà wàdà wà múlẹ̀ kọ́ èrè nílùú lè ha. على شورى من رحاب شراكم